إلا يوم يرفع الله العرض وما عليها وهو خير الوارثين أعوذ بالله من الشيطان الرجيم وإن تعجل فاعجبوا قولهم أئذا كنتم السيئات قبل الحسنة وقد خلت وقد خلت من قبلهم المثولات إن ربك مثولات وإن ربك له مغفرة للناس على ظلمهم وإن ربك لشديد العقاب وإنه láì jẹ́ wípé à ń ṣiṣẹ́ kan fún lórí ẹ̀ níjọ́ tọ́lọ́wọ́ bá adéda tó ti dá sánmà àtìlẹ̀ kò pè yàn lólùrànlọ́wọ́ bèlè àlùjànnà ká tó sọ fún àwọn màláíkà òun lọ́ba tó jẹ́ wípé wúwọ́ lọ́gà ẹni yìí wà nahnu al-fuqara òun lọ́ba tó jọ́ lọ́rọ̀ fún rẹ̀ gbogbo tó dá pátápátá wọ́n wá bùkátà lọ sọ́dọ̀ rẹ̀ yìí bẹ́ẹ̀ la àlékún kí àlékún kẹfà náà bọ̀ Muhammad kèké ẹ̀rú sí ọlọ́run ní òjíṣẹ́ rẹ̀ sí ní ọlọ́run rán láti pé kó jẹ́ ìkẹ́ àtàánú fún gbogbo ẹni tó ń bẹ lórí ilẹ̀ ayé níbi tí abátẹ́fsì rí súrátì Ra'd ọ̀pọ̀ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àrá ìyẹn ní alukurani orí kẹtàlá tá a bá débi ayẹ̀lẹ̀ kàrún lánàá torí àwọn ìbẹ̀rẹ̀ àti àwọn àlàyé kan tó ní ṣe àkọ́kọ́ ni pé gbogbo tó bá ti ṣe pẹ̀lú tó bá ní í ṣe pẹ̀lú ìjọkan ṣoṣo ọlọ́run ìmọ̀ nípa ọlọ́run ó máa ń gba kéèyàn farabalẹ̀ ìyànnà náà torí pé ó dáa kéèyàn gbà fọlọ́run pẹ̀lú kórẹ́rì kò ní jẹ́ pé yóò máa jẹ́ takìlì ìdìlà àmà yóò máa sì tẹ̀lé afọ́jú ìyẹn ló fà á lílọ́ra ta lọ́ra díẹ̀ lánàá abẹ nínú àánú rẹ ọlọ́run kọ́ ọlọ́run kó jọ mọ́ṣálẹ́kùn àánú rẹ fún wa. alùpàdé ní wàyí ń ta àjẹbù àjẹbù ọmọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ alámọ̀rẹ́ ni máa ń ṣe ní lẹ́mà pé ìbò lélẹ́yìn ṣe rí bó lélẹ́yìn ṣe rí ịbụ sẹ̀mí ayé wa nú ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ wípé ó yẹ kó ṣe àwọn tànà léèmọ̀ àwọn tànà ó yẹ kó ṣe wọ́n léèmọ̀ kí wọn ó kéèmọ̀ lórí ẹ àwa rí i pé ó ń ṣe àwa tò ní bó ló ṣe rí ó ń lọ àwọn وإن تعلم فعلم من قلوب أيضا nínú tí ò yẹ kó ṣe ń lé èméjì rárá òun náà rí pé ọlọ́run padà gbé wa dìde yóò dá wa padà gẹ́gẹ́ bí ẹ̀dá bá a ṣe rí tẹ́lẹ̀ lójó sọ wípé wàyín tá àìjàbọ̀ ọkọ̀ olùhùn fáwọn bá tiẹ̀ ṣe mà ń tó yẹ kó ṣe ọ́ léèmọ̀ jù wọ́n pè ọ́ nírọ̀ yẹ kó ṣe ọ́ léèmọ̀ torí pé wàhálà kọ́ndé kó dé bá ti rún sòló mi kọ́ bí ká jáwù bẹ̀lẹ̀ bàyìí náà wàbẹ̀ zubur wàbẹ̀ kìtà bẹ̀lẹ̀ nìyẹn. tọ́ba pè ọ́ nírọ́ wọ́n ti pa àwọn òjíṣẹ́ kan ṣáájú náà nírọ́ káàbí wọ́n pè ọ́ nírọ́ wọ́n ti pa àwọn òjíṣẹ́ kan náà nírọ́ ṣáájú rẹ̀ kitab bil zubur wọ́n ti mú wá nù àwọn tírà ṣáájú kitab bil munir àwọn tírà tó jẹ́ onímọ̀lẹ̀ àwọn arí wípé alámọ̀rí yìí ọlọ́ọ̀bá dẹ́dàá تاني تقعد تحلى ليه أَنَّا كُنَّا تُرَابًا أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ ọlọ́run ní yẹn simple gan ń tó rọrùn fún wa ní ìyẹn ní pé tá a bá ti lè gbà pé yóò gbé wa dìde ajẹ́ pé kò sí nǹkan kan tó dá lórí rẹ̀ ayé ti parí òka ìyẹn ló pàtó jẹ́ pé ó fẹ́ jẹ́ ká má mà dájú lórí wípé wọ́n gbogbo ẹni tí ò bá wá gbà á padà rí pé kọ́lọ́wọ́ bá dídà ń bẹ káfàrú bí rọ̀bìn wọ́n sá ìmoore wọ́n sá ìkọ̀ sọ́lọ́n àti gbogbo iṣẹ́ tọ́lọ̀ rán sọmọ nìyẹn lórí ilẹ̀. ìjìyà tí ó jẹ́ wẹ́ni tó bá ṣe wú àwọn bẹ́ẹ̀ ò pé wọ́n fi chéènì dè wọ́n lọ́wọ́ mọ́rùn ni níjọ́ àlùkìyàmà. wàhùn náà ìlànà sábà ń lẹ́yìn ikú pé ọlọ́wọ́ gbé wa dìde kì í ti pé ó gbé wa dìde ṣeré lásán ó kàn fẹ́ kó yí wa wípé àá ṣèṣì ròṣẹ́ wa bẹ́ẹ̀ bá ti wá ní kò rí bẹ́ẹ̀ àìjánu ìpèrú ẹnu bẹ́ẹ̀ iná lọ́rọ̀ rẹ̀ padà já sí ọlọ́mọṣálà wà ń bẹ ọlọ́run. wọ́n yẹ sí àjẹlú lọ́kàtí sẹ́yìn àgbọ̀bí kọ́bìlà làhásánà tọ́rọ̀ bá ti di wípé wọ́n sọ fáwọn kèfèrí tàná àtàwọn tòní wípé ọlọ́ọ̀bá dáadáa ó gbé wa dìde ó ní kápá láti gbé wa láti ṣèṣe irúṣẹ́ wa ntọ́ pọ̀lọpọ̀ wọn sọ lánàá ni wípé afẹ́déyàwó dé nìsín yastajilunaka bis-sayyi'at wọ́n máa kánjú ìyá ìyẹn ni pé jẹ́yàwó dé nìsín kọ́bìlà làhásánà pé arákátó bá nù jẹ́ ìyàtọ̀ sọ̀njọ́ dé ìyẹn ni pé wọ́n fẹ́ máa kan ọlọ́ọ̀bá lójú lórí ìgbàmú rẹ̀ kò dẹ̀ níìdì torí pé bí wọ́n kánjú tẹ́lẹ̀ yóò wá bí wọ́n kánjú yóò wá kò níìdì kí wọ́n kan ẹ lójú ẹlẹ́ẹ̀kejì ni pé táwọn wá tẹ̀ wọ́n ń kà nẹ́bì lójú ìjìyà wọn òsì lọ́wọ́ ta ni òsì lọ́wọ́ wa Muhammad èké àtọ̀lọ́ ọlọ́run kọ́ máa bá wà kọ́ dákàlà tí mi ń kọ́ bìrì ìmìlì màsùlá ìyá yẹn yóò bá wa dé wá bá wọn ó ti bá wájú ṣáájú àwọn kan ìyẹn ni pé àwọn tí wọ́n ṣáájú àlè àwọn kan wà tọ́lọ̀ ti pa wọ́n alùmọ̀sù látọjá pẹ̀júwe nú àwọn tọ́lọ̀ ṣe kí ni o tó ti fi irú ìjìyà ẹ̀ wọn rí ìyẹn ni pé bí ò bá yá wa tò ní náà tọ́pọ̀lọpọ̀ bá rìn káàkiri yóò mọ̀ pé àwọn èèyàn ti lórí ilẹ̀ rí ṣáájú wa àwọn èèyàn kan ti lórí ilẹ̀ ṣáájú wa rí ìyẹn lọ́lọ́run fi máa ń fa àwọn orí pa díẹ̀ díẹ̀ kalẹ̀ káfí pé àwọn tó ń parẹ́ irú ìjìyà tó tọ́ sí wọn nìyí náà. وإن ربك لذو مغفرة للناس على ظلمهم وإن ربك لشديد العقاب lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n bá béèrè fún ìbáwí àbí ìyà látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run máa ń lọ ìyà yẹn lára kì í ṣe torí nǹkan kan làdú magfiratin ala bóyá rẹ ni tí ó jẹ́ wá ọlọ́run lálàforíjì lórí àbòsí rẹ̀ kí lábòsí yẹn òun náà ni mú nǹkan mi ìpè ọlọ́run ìpè ẹlòmíì máa pẹ̀lú ọlọ́run bá dẹ́dà ọlọ́run ni mo máa ń lọ́ wọn lára torí pé bóyá àjẹ́ rí ẹni tí ó jẹ́ túbá ìyẹn làǹfààní kan ṣoṣo tí gbogbo àlùmọ̀ tí wọ́n lò látẹ̀yìn anábọ̀ Muhammad tálù tàlìkíámọ̀ ọlọ́run kò sí gbogbo wàhálà ìbàjẹ́ ìsekèpèrè táwọn yẹn lè ṣe lórí rẹ̀ ọlọ́run ló ṣe kí ni kò ní pa wọn rẹ̀ tí tálìkíámọ̀ ṣe kí ni tí ó bìí wá bá torí tó bá ti lé wulẹ̀ pàmò rẹ ìtúbà yóò tẹ́kí ni kò sàǹfààní má so ọlọ́run jẹ́ kó fi fún aláǹfààní pé jẹ́ wọ́n máa lo ìlà ajẹ́lẹ́ mùsàmà lọ fáwọn àsìkò kan tó ń ti fi gbèdéke sí àmọ́ tá a bá rẹ́ni tó bá tún bá ìyẹn ni pé lẹ́kùn ṣuṣu bá lẹ́kùn tútù bá mọ̀túnhà ìlà kìyàmùsà ọlọ́run sílẹ̀kùn gbàyè ìwà lọ́dọ̀ rẹ̀ títí àtàtẹ́tùlù àṣàmùsù mẹ́mà gíríbì à títí tó ń rò fi máa yọ níbi títí wọ̀ ìyẹn ni pé ọlọ́ọ̀bà aláwọ̀ ní yé máa forí jin ẹrú rẹ̀ tí máa ń ṣẹ̀ àmọ́jọ́ tó rùn bá ti lè yọ níbi títí wọ̀ ń bì ń ta àti àǹfààní tútù bá ṣe kí ni ó ti tán fún ẹmọ lórí ilẹ̀ ọlọ́run mọ̀gìfẹ́rọ̀ ìyẹn ni pé ọba tó rán rẹ̀ Muhammad aláforíjì ní kí àtọ̀lọ́lọ́ fún ọba anábọ̀ Muhammad ó wá lọ́wọ́ foríjì wọn lópin ìgbà tó máa ń túbá àmọ́ bó ṣe níyẹn náà wà ń nà rọ̀bákà wà ń nà rọ̀bákà lẹ́sẹ̀ dí ìdòlẹ̀ ẹ̀kọ́ bó ṣe jẹ́ aláforíjì yẹn náà ó jẹ́ kí ni ṣẹ̀dí ìdòlẹ̀ ẹ̀kọ́ ìyá rẹ̀ ń ìyẹn ni pé àádà àrọ̀já wàlúkàwùfù ìyẹn ni pé a máa ràn kàn pé aláforíjì ní tani ní Allah ẹlẹ́ẹ̀kejì al-khawf a máa páyà pé ó lè gbani mú so méjèèjì yẹn lẹ́rú ó máa lò láàrin rẹ̀ maqamu bayna al-raja wal-khawf láàyè kí wọ́n máa rò wípé kulli ibadiya alladhina asrafu. kulli ibadiya alladhina asrafu ala anfusihim látàkùn láti mú mi sọ fáwọn ẹrú mi tí wọ́n kọjá àlà lórí ẹ̀mí wọn wọ́n kọjá àlà lórí ara wọn ọ̀ní kí wọ́n bá já kan kó bèké wọn lọ́run. iná lọ ya òbí òkúrò rẹ̀ ní a. ẹ jẹ́ kó yín wọn pé òun lè forí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá jiyàn tó bá lè túbá tí kò bá ti kà máa. iná òwúrò ẹ̀rọ fún rẹ̀. torí kò lọ́ba aláforíjì láàyè ó ní ná bè ìbàdí anni anna rahim wa anna azabi wa azabi shadid nabi ibadi ó ní sọ fáwọn pé aláforíjì ni mí ó máa fi méjèèjì tẹ̀léra wọn bó ṣe lè forí jìyàn tó lè kẹ́yàn bẹ́ẹ̀ náà ló lè ṣe kí ni ló lè jẹ̀rú níyà èèyàn láǹfààní méjì àǹfààní kan á máa lò lópin ìgbà tẹ́mi wọ ò bá ti dé mí máa lami ọ̀gá gẹ̀rọ tẹ́yìn ò bá ṣe kí ni o tí ò bá ti dé state of coma tó bá ti di pé kò lè wí gàgà tẹ́mi bá ti ń òkè tí máa ń òkè sótíyé àjẹpá foríjì ò ṣe kí ni ìnáma tàwùbátù ala ẹ ìnáma tàwùbà. ìnáma tàwùbátù àwọn ilé.

tí kú ò ní tí ì dé bá ìyẹn ni pé yóò láǹfààní láti máa tú bá àmọ́ tí kú bá fi dé báyàn tí má fi lè pọ̀ kàkà kú lọ́wọ́ tútù wáyé kí ni ó ti tì ẹlẹ́ẹ̀kejì ni wípé kí ni máa lam tẹ́tùlù ṣàǹtù min magribi à fọ́ọ̀rù bá ti lè máa yọ gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn wo léṣẹ̀ tó bá ilé wọ́lọ̀ ńlá láforíjì tí ò bá kú lórí ẹ̀ sótìyẹ ìyẹn ni wípé àwọn ẹ̀ṣẹ̀ yìí téèyàn bá ṣe mùsùlùmí ó súnmọ́ kó má tètè ráforíjì ọlọ́run bẹ̀ tó bá jẹ́ mùsùlùmí yóò ráforíjì tó pọ̀ tí ò bá ti kí ni o tí ò bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá alikabaya kàbáyìr ẹ̀ṣẹ̀ ńlá la fẹ́ tú láàsì ní kó túbá lórí ẹ̀ bẹ̀ tó bá jẹ́ pé àwọn sọ̀gáìr àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké sótìyé tó bá jẹ́ kéékèèké ó láwọn kankan tó lè máa jẹ́ kí tọ́lọ́ máa fi parẹ́ bí sọ̀làwà tọ̀lá ẹ̀rùn wàrà àwọn síra ورمضان إلى رمضان rọmọdọ́nà yóò káfíru bẹ́yìn náà wúná ilà jóni bá tẹ̀lé kaba yìí ọlọ́run máa ń fi àwọn àlámà yìí yẹn ó máa fi ń pẹ́sẹ̀ rẹ ni tí a bá lè jìnnà sẹ́sẹ̀ ńlá. ó ní tẹ́ ẹ bá lè jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńlá ọlọ́run ó ṣe kí ni ó forí ẹ̀ jìnnà lójú ọ̀sán pé ń nàrọ̀ ó jọba tí máa forí jìn ẹrú lórí àwọn àbòsí tó bá ṣe. ọlọ́ọ̀bà rẹ̀ bákan náà lashadidul iqab ọba tíjìyà rẹ̀ lé ni sẹ́mọ̀ pé awífúnni kó tó dání wọn lágbàjà kadì ni pé lágbàjà burú ó sì le bẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà táwọn yàrá rẹ̀ ni tó le wọn ewo jánìbù tó fi rẹ̀ tó fi rọ̀ so pẹ̀lú pọ́lọ́ sọ fún wa pé òun lé nígbà mú ó tó ń ta lè páyà rẹ̀ sí. Si pẹ̀lú bó sì jẹ́ ọba tó jẹ́ wípé ó máa ń forí jì ni ó jẹ́ pé yíwa wípé kò sí ń tà dánú ẹ̀ṣẹ̀ tí ò lè forí ẹ̀jẹ̀ wa bẹ́ẹ̀ bá ti láti kí láti tú bá. ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه إنما أنت منذر ويقول الذين كفروا àwọn kèfèrí Mákà lánàá nígbà tá a rẹ̀ bọ̀ Muhammad kàtọ́ lọ́lọ́kùn máa bá ti ń ka àwọn àmì fún wọn wọn tí wọ́n ń sọ ń bọ̀ wá sọ pé wọ́n yẹ kúlù lẹ́dínà káfàrú ìyẹn ni pé alẹ́dínà káfàrú min qabli yẹ kúlù alẹ́dínà káfàrú àwọn alẹ́dínà sẹ́yẹ kúlù wà á wùlá yìí kàmẹ́ sẹ́yẹ kúlù àwọn kẹfìrí tà ń sọ kẹfìrí tòní náà kékeré ni wọ́n sì máa sọ náà tó bá di lọ́la náà the same thing náà ó ṣe kí ni làwọn kẹfìrí tọ̀ lánàá òun rànú mọ́ ìyẹn ni pé àpèjúwe wọn kankan náà ni lójó lo wáyà kúl wọ́n ń wí ìyẹn continuous things, ni wọ́n wí lọ́wọ́ ń sìn wọ́n padà tún máa wí lọ́la kí ni wọ́n wí. lọ́wọ́lá ọ̀sìnà àlẹ́ àyà tó mi wọ́ bẹ́ẹ̀. wọ́n wí bẹ́ẹ̀ fún anabi wa musa alayhi salam wọ́n wí bẹ́ẹ̀ fún anabi isa alayhi salam kíni wọ́n wí láwòlá unzila alayhi ayatun min rabbi ká sọ wípé lóòótọ́ lòjíṣẹ́ ọlọ́run bá ní ó yẹ kí wọ́n sọ àyà kalẹ̀ ìyẹn ni pé kárí àmì pẹ̀lú rẹ̀ báyìí kárí àmì ìyẹn ni pé anẹ́kọ̀ọ́ musa alayhi salam ìjọ tó lọ jíṣẹ́ fún faraon fìrànà béèrè wípé kí láàmì tọ́lọ̀ fún ẹ táàfì mọ̀ wípé ànẹ́bí ọlọ́run yẹn sótíé fàálkọ̀ àṣọ fàyídà hayatun tẹ̀sà nígbà tó béèrè àyà lẹ́ẹ̀kan náà ànábì musa kan jọ pawọ́ rẹ̀ lẹ́lẹ̀ ni ló bá dejò tí ń ṣe kíni tí ń rìn fa akhraja yadahu bayda min ghayri su'in láàyè ní olóyún ọwọ́ rẹ̀ jáde látẹ̀gbẹ́ báyìí láti inú àpò tó dẹ̀ funfun láì jẹ́ wípé tí ẹ̀tẹ̀ So kiri fìlàwọ́n ò sọ ó ina inna la lasahirun alim dájúdájú sẹ́wọ̀n kó ló bèèrè àyà ó wá fún láyà tó ní ah, eléyìí a great magician ni òpìdán gíran eléyìí sotie fa arsil fil madahini hashirin ó wà ní kọ́bá kẹ́bà ni òun kún àwọn òpìdán bíi tiẹ̀ ìyẹn ni pé kò sígbà táwọn yẹn bá béèrè àyà lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ bá ilé sọ ayà kalẹ̀ ìyànú máa dé lẹ́yìn rẹ̀ bá ti gbà sòyẹn ni pé lọ́pọ̀lọpọ̀ gbà àwa náà ń gbà ní ọlọ́mọsí wa lẹ́ni tí ò ní gbà tá a máa bèrè pé tó bá pé lóòótọ́ lọ́wọ́ bá tiẹ̀ sí bá nǹkan ẹja rí tó bá bẹ̀rẹ̀ sí ń wa lọ́wọ́ rẹ̀ tó bá ṣe tó lóun ó ṣe à tó kápá tó lóun náà bá ti rí àmì báyìí tí ò bá ti gbà báyìí kí ló kù ọlọ́run fi hàn ní jẹ́ mẹ́kú ọlọ́run nígbà tẹ́ ẹ bá tí pẹ̀lú bá bá yàn yóò àmà yóò àmà lérí fún pé ọlọ́run tó bá ṣe báyìí fún mi lẹ́nu ló ṣe ṣe ni tó bá wá ṣe bẹ́ẹ̀ fún tán kọ́ innal insan lawolumu kafar ọmọ nìyàtẹ̀ dẹ̀rí yẹn lawolumu alákòsí ni kafar ó sì ìyẹn ni pé làwọn afáàfin ni agbọ̀rọ̀ jìnnà sọ́pọ̀lọpọ̀ lérí àbí ká máa béèrè àmì lọ́dọ̀ ọlọ́run tó tiẹ̀ a rí pé ànábì wa mú Ibrahim aleyhisalaam tí baba kà fún wa ń jò ní níjọ́ tí ó béèrè àmì lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ sọ pé awàlẹ̀ mi sọ́ọ̀gbà ni oníkàrà bala mo gbà àmọ́ mo kàn fẹ́ uridu an antakil min ilmi al-yaqin ila ilmi òun fẹ́ kúrò látara ilmi nìyẹ̀kíni màmá dájú lásìrí kíni àìní nìyẹ̀kíni bó fẹ́ fojú rí báyìí ni ìyẹn ni pé wọ́n ní liyatma inna qalbi ìyẹn ni pé tí ilmi nìyẹ̀kíni bá kíni tó bá ti dé wà àìní nìyẹ̀kíni kíni wà dé haqqu nìyẹ̀kíni wàlá haqqu nìyẹ̀kíni la yuriyahu al-insan illa idha hadara al-maut ìjọ́ tí yẹn bá dẹ̀ إذا رأى الناس الملائكة لا بشرى يومئذ للمجرمين ìjọ tọ́mọ nìyẹn bá tilẹ̀ rí mọ̀lẹ́kà kú báyìí tọ́mọ kí aha àsọdodo ni kò sí kíni o kò sí ròdò ló fẹ́ lẹ́sẹ̀ ìjọ yẹn tẹ̀bá wọ̀ tirẹ̀ gbogbo òkú tó bá fẹ́ kú lórí ilẹ̀ ayé gbogbo wọn ni wọ́n máa fẹ́ sọ̀rọ̀ gbogbo wọn ni wọ́n fẹ́ ṣe haraka kódà ọ̀rọ̀ tó máa fẹ́ sọ máa ń pọ̀ gbogbo aráàlú àfẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan torí pé fàlìyàwòmẹ fàkàṣẹfùnà ànkàgìtà àkì fàbásọrùkẹ lìyàwòmẹ hadid ọlọ́wọ́ akájàgàbá yìí kú olójú èèyàn olójú ó wà irin ìyẹn ni pé kò fẹ́ sí tí ò ní rí àmọ́jọ́ yẹn yóò lágbára wọ́n béèrè àyà wọ̀kọ́ ẹ̀kúlù lèdí nà káfàrú láwùlà ń zìlà àlẹ́ tún mi tó bá pẹ́ lóòótọ́ òjíṣẹ́ ọlọ́run ni ó yẹ kí wọ́n sọ ìnáma anta mú sọ fún wa ìnáma anta mú nzè olùkìlọ̀ ní ẹ àyà òsì lọ́dọ̀ kínní látọ̀dọ̀ rẹ tiẹ̀ ní kó kìlọ̀ fún wa. wàmà mànáàna anùrísílà bìlẹ̀ àyàt ọlọ́run kò sí ohun kìlẹ̀ bẹ́ẹ̀ lè fa àyà hàn wọ́n mí ńgbà mo fi àwọn tànà àwọn tó ṣáájú rẹ̀ wọ́n ní àkọ́kọ́ àwọn náà pè ní rọ́ ni táwọn eléyìí bá wà lè pè ní rọ́ kí ni ó ṣẹlẹ̀ ìjìyà ó dé ọlọ́run nífẹ̀ẹ́ àlè òmẹ́ ìgbà tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìbá ti máa pa wọn run látẹ̀yà látòjú ayé àlẹ́wà Muhammad torí pé ijọ́ tí àwọn kèfèrí Mákà béèrè yìí pé rẹ Muhammad á lè gbà ẹ́ àtàtàbìrì pé òṣùpá tó wà lọ́ọ̀kan yóò pín sí méjì tí kò mọ̀ bẹ lọ́tọ̀ báyìí tí kò mọ̀ bẹ lọ́tọ̀ báyìí <laughs> ìyẹn ni wípé anabi muhammed kí àtọ̀dọ̀ ọlọ́run kó máa bá ó dẹ́ béèrè lọ́dọ̀ ọlọ́run bá dẹ́dà pé ọlọ́run kó jẹ́ kó sùpọ̀ ọ̀kan oṣù kìíní kó pin òdùpá yẹn dẹ̀ pin wàláàkì máa dálé àwọn tó gbà pọ̀ lóòótọ́ àmọ́ ká sọ pé gbogbo wọn ó yẹ kí wọ́n gbà ní tí ì bá pé torí ìkẹ́ tọ́lọ́n anabi sí fún wa wípé wàmá káànà lọ́wọ́ liyu'adhibahum wa anta fihim wọ́n yẹ sẹ́rù àdéhùn tó ti ṣe fún ní bá fi bá wa lò pé ń ní fìyà jẹ wọn tó bá ń bẹ láàrin wọn òun wà ní fìyà jẹ wọn tó máa ń ṣe kí ni o tó máa ń wá foríjì tí ò bá jẹ́ bẹ̀rẹ̀ kí wọ́n jí àjọ torí pé alùpàdé ní ìtàràbà ti sàájú ìwádìí ìṣàkóso ọ̀nà ó ní dọ́tò sùpà ti pín yẹ wa ìjọ yẹ láti mọ̀ ìpínlẹ̀ kí á mọ̀ ti dé ìtàràbà ti sàájú wọ́n ń ṣàkóso ọ̀nà وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر tọ́mọ́rí ayọ̀ ọlọ́run kò sí tí wọ́n sọ yòrìlù wọ́n bù rí bẹ́ẹ̀ wáyà kúù kí ni wọ́n sọ sẹ́hẹ̀rọ wọ́n ní idán ni ìyẹn pé idán ti ń tẹ̀síwájú ni. náà. dandan kọ́ ni kí wọ́n rí àmì ìwọ kan kí wọ́n lọ nípa ìyá ọlọ́run ọba rẹ torí pé wálòpọ̀ lè kọ́ omi ààrẹ gbogbo ìjọ kọ̀ọ̀kan ló máa ní kíni o ló máa ní olùfin ní màná tiwọn wálòpọ̀ lè kọ́ omi ààrẹ ìyẹn ni pé ìjọ kan ò ní í sí àyàfi kárẹ́ èèyàn kan nínú wọn òjúṣe ọlọ́run ni ó jẹ́ ni àbí olùmẹ̀sìn àbólùpáyọ̀ ọlọ́run tí ó máa darí wọn lọ síbi tọ́lọ́run fẹ́ wàlúkúlù kọ́mí àná gbogbo ìjọ kọ̀ọ̀kan ló lé èèyàn kan tàbí lágbá nàbì dìde síta ran wọn sí láti pé kó má sáwìí jàre fúnjọ kan pé wọn ò rán yẹn sí wa wọn ò sí kí ni wọn ò rójìṣẹ́ sí wa ni kò lè sáwìí jàre yẹn náà. Allahu ya'lamu ma tahmilu ànábì síjọ kan tí ó fi wọ́n lẹ̀ wáyé tí ó sì ní ran torí pé ìjọ tó ti dá ọmọ ènìyàn sínú ìyá rẹ̀ ìjọ yìí ló ti ránṣẹ́ sí agbàbàgbà hadithi abdullahi ibn Mas'ud tó ní inna ahlakum yujma'u khalquhu fi batni ummihi arba'ina layla yawma ó là kó ìdẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan wa wọ́n kó jọ sínú ìyá wa ní forty days ni yóò kọ́kọ́ lò kó tó di pé yóò máa develop kó tó wá máa form sí another thing nígbà tó di one hundred and twenty days kí ló dáa ṣe o fayursalu ilayhi al-malak tó bá pé one hundred and twenty days àárọ̀ màláìka sí yursalu ilayhi al-malak màláìka tí wọ́n rán sí gbà yẹn kì í ṣe màláìka wáyìí walakin al-malaku allati ya'muruhu bimakọ̀ọ́bí làṣíà màláìka tí ó kàn pa láṣẹ àwọn òdiwọ̀n èbùbù kankan pé ń báyìí lọ́lọ́run kádàrá fẹ́lẹ́ yìí báyìí lọ́lọ́run kádàrá fẹ́lẹ́ yìí àti màláìkà tí ó wà fẹ́ nìsí la so màláìkà tó lóun ṣe kí ni tí ó ràn sọmọ nìyẹn tó bá dẹ́pọ́ lọ́wọ́ bá dàdà bá wá rán màláìkà sí wa nínú ìyá wa lórí ilẹ̀ wọn kọ́ ó wá ní sẹ́yìn rú pé mi ò mọ̀ wọn ni ó mọ̀ wá ọmọ gbogbo mi tá a wà láti inú wa ló ti mà wá ó ní wọ̀lẹ́dì yúsọ̀ wíru fún kẹ́yìn fún ẹ̀ṣá ó lọ́nà lọ́ba tó ya fọ́tò wa nínú ìyá wa bó ṣe fẹ́ yusawwirukum fil arham bó ṣe fẹ́ ká rí ọlọ́run ló ya fọ́tò wa ẹni ó lè change gẹ́gẹ́ èèyàn nu òsì àyàgbé yóò bá fi bí àlejàn nù. wà á làm bikum ìkúntún àìsàn àtúmọ̀ àjìnnà ọlọ́run ló nímọ̀ nípa yín jù nígbà tẹ́ ń bẹ ní àjìnnà jẹ̀nín tẹ wà ní òpónlò fún ibùtú ni ummahatikum nígbà tẹ́ wà nínú ìyá yín ọlọ́run bá dẹ́dà wá sọ fún wa ó fẹ́ jẹ́ oyé wa àwọn gaibiyatil khams àwọn kọ̀ọ̀kọ̀ márùn-ún tó ṣe kíni tó mọ̀ tó fi jù wá lọ tí ò sẹ́ni tó mọ̀ pẹ̀lú rẹ̀ nínú gẹ̀bíyàtì yẹn àwọn kọ̀ọ̀kọ̀ márùn yẹn òun ni bẹ́ẹ̀ ká bá kílèmù rẹ̀ ń ṣeré ni ó ní Allahu ya'lamu ma tahmilu kullu unsa. Allahu ya'lamu ma tahmilu sínú àyà yìí ní òjò yé wa wípé alẹ́dì tahmil ẹni tí máa lóyún ta ni o obìnrin ni kì í ṣe kí ni o kì í sọkùnrin gbogbo ọkùnrin tábàláwọn fẹ́ tíra ẹ̀ wọ́n fẹ́ lóyún wọ́n fẹ́ ba ayé rẹ̀ jẹ́ ni ó fẹ́ tàtà ayé máa rí ìbínú ọlọ́run torí tọ́lọ́ sọ pé kí ni Allahu ya'lamu Allahu ya'lamu máa ta. tí obìnrin ní sínú nínú kí ni o nínú oyún tó tiẹ̀ ọ̀wọ̀ sọ́yìnlẹ̀ ìnsán bí wà lè dé. sọ́yìnlẹ̀ ìnsán bí wà lè dé. amala tu aya mi náà tún nìyẹn ìyẹn ni pé a ti sàsọ́lẹ̀ fọmọnìyàn kó ṣe dára sáwọn òbí rẹ̀ méjèèjì torí ẹni tó lóyún rẹ̀ ta ló lóyún rẹ̀ ó mú wú ìyá rẹ̀ ẹ má jà bá wọn sí níbi ìròrí wípé sọ́kùnrin náà lè bímọ àbí ò lè bímọ yóò ba nìzọ́ọ̀mù ayé jẹ́ ìyàwó wà á pọ̀ lórí ọmọ ènìyàn tá má fi lè dúró wípé wọ́n fẹ́ ṣe kí ni o wọ́n fẹ́ ọ̀pẹ́rẹ́tọ̀ ọkùnrin. àtàlàwò làwò yúkìn ìdáhùn tó bá rọrùn pé àfẹ́ ṣe bẹ́ẹ̀ tó bá rọrùn pé àdégi ni àfẹ́ ṣe bẹ́ẹ̀ kí ló jẹ́ kí a máa sọ bẹ́ẹ̀ ni pé kò sí tí wọn kì í fẹ́ dánwò wọ́n fọ́n kílìsì kákàkiri ń sìn arákùnrin kátà ló ṣe kí ni o ta ló lóyún so sẹ́ẹ̀kì sọ wípé sákò adìẹ máa ṣe kí ni ó máa ń yé bẹ̀tẹ̀ bá lọ sínú bí tí mà á ń gba àtọ́ adìẹ dẹ́nsìn wọn ò jẹ́ ká díẹ̀ òsì kí ni o kò gunra wọn àbẹ́wọ̀n wọn ìjọ́ ṣe kí ni kò ní ìdí kò gunra wọn so ojú ọ̀nà yẹn ojú yíwa pé kò sí tí wọn ò ní fẹ́ dá lára ká má kọjá là wọn kí ni ọlọ́run má bàa ṣe kí ni kó má bàa pọ̀ lórí ilẹ̀ kọ́lọ́ ọ̀la wa ọlọ́ni wà máa wà máa sàdí ìdùlà àrùhàn àtẹ̀wò ni ó bọ́ lẹ́nu ọmọ tí ò ní ṣe kí ni tí ò ní pé oṣù rẹ̀ ọmọ tí ó bọ́ lẹ́ ọlọ́run ṣe kí ni ọlọ́mọ wà máa tẹ̀sídáadẹ̀ ọmọ wo ni ó lò kọjọ oṣù mẹ́sàn-án nínú kí ni ó nù yẹ làmá fi sọ fún gbogbo èèyàn irú àyà yìí kó yé wa wípé ọlọ́run ló máa ń ṣe kí ni o ló máa ń ṣètò sẹ̀mí ayé wa a ní láti kan fọ̀rọ̀ wa mọ ọlọ́run bá dẹ́dà ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá ti lóyún lóṣù kan ni ó ti bẹ̀rẹ̀ sí máa jẹjẹkújẹ wáyé tá à ń dààmú gan tá à máa padà sọ́dọ̀ ọlọ́run àtúnwà tó sọ pé Allahu ya'lamu ma ta'milu kullu unsa á èmi mo máa ń tábo yóò nì nínú mo máa tó wà nú ẹ̀ á sì lọ bá ẹni tí máa jẹ́ kábo yóò ṣe kí ni o kó lóyún asi mo tigin ama bɛ so mo ata ma bɛ ma ta yɛ ma wa wa ku wa ta ma bi bi ku bi wo ni segin ni wo ni sɔ ma wa lolo kulu ŋgba to wa nu yun ma so only wahala tɛri to kori lɛ yi o lati kato lori ɔmɔ ni wahala ti de ba ɔmɔ tɛfɛ bi ni kɔrina ti alakuru kɔrina kati soma ɛɛ bi a ti ma sɔ dada. láti tàtà ti fẹ́ lóyún rẹ̀ ni wọ́n ti ń bẹ èṣù lọ́wọ́ ẹ̀ àwọn àti èṣù ni wọ́n ti jọ bí papọ̀ sẹ́mi kò ń ṣe ọlọ́sọ pé tá a bá fẹ́ sun ọmọ kí ló ní ká ṣe ó ní ká wá ìṣọ́ lọ́dọ̀ ṣẹ̀tọ́n tí máa fẹ́ ní kó lọ́dọ̀ èṣù jẹ̀dákùn lọ́kẹ́ra tí máa fẹ́ nípa lára gbogbo ọmọ tí ó bá wáyé so ó fẹ́ sí léyìn tẹ́lẹ̀ àtúwábẹ́ lóyún rẹ̀ àtúwábẹ́ kí ni àbí màá lóyún rẹ̀ tí wọ́n tún wá bẹ̀rẹ̀ sí fún lóríṣiríṣi wàhálà dé eléyìí jẹ́ wíwá yí pé wà máa tàgé ìnula àwàhàm èyí tí ó pọ̀ lẹ̀ àti èyí tí ó tẹ́gí ni tí ó lé oṣù tí ọmọ bá lé oṣù yẹn ń wàhálà àwọn ẹ̀rì pé wọ́n máa ń sọ wípé either two weeks before or two weeks after àmẹ́yìn tó kéré jù nínú òfin ẹ̀sìn tí Al-Qur'an fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ fàlàfù nàṣàrán wọ́n ní tá a bá ṣí sàlàtún àṣàrà yẹn ó rọrùn kẹ́ bí ọmọ ní primature oṣù mẹ́fà tí ó dẹ̀sí yìí hamiluhu wàfisọ́ọ̀lùhu sàlàtún àṣàrà thirty months àti bíbí àti kíni o tí ó lo oṣù mélòó oṣù mẹ́ thirty months tí ó dẹ̀lò tí ó dẹ̀ni sí wàhálà rárá ìyẹn pé gbogbo àlámọ̀rí yìí kì ṣe ń tó le púpọ̀ rárá fún wa láti kíni ń tà lè mọ̀ bẹ̀tẹ̀ bá wọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wàhálà àwọn èèyàn pọ̀ wọn ò má kí ni òfin ọlọ́run nípa bíbí ọmọ tó lè ń dá wàhálà lẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ilẹ̀ sotie tàbá wọn ti rẹ̀ téèyàn bá lóyún tí àwọn afásọ bá yí pé gbogbo oyún kọ́ la máa ń ṣẹ́ o ṣẹ̀ríà ìsìlámù ò sì fara mọ́ kásọpá ṣẹ́ oyún mo fẹ́ fún wa nígbàjọ kan lórí ẹ̀ àwọn èèyàn sọ pé apẹ́tọ́ máa kó àtọ̀ wọ́n nítorí pé wà látọ̀ àbí ẹ kò tí ì kan lọ àtọ̀ àbí ẹ̀jẹ̀ ló sì wà náà ta ló sọ fún ẹ bẹ́ẹ̀ wọ́n ní àtọ̀ kan ò ní bọ́ sára obìnrin kan ìlà wákọ̀dì wábà àwọ̀wáfà fi yẹ́gẹ̀lẹ̀ mẹ́làkì kátó yóò tó máa làpọ̀ lùkẹ́ ìyá rẹ̀ nínú ọ̀kọ́dé yóò bọ̀ sáwọ́ ẹ yóò sọ fún ayé pé àmàkùlùkùn àmùkẹ́rẹ̀ màkùlùk wọ́n bí ọba dẹ́dà pé àtọ̀ yìí tó fi dẹ́dà tó ní fi dẹ́dà ajẹ́kí ló ti so mọ́ alákọ̀ọ́kọ́ yẹn o àṣẹ ọlọ́run ajẹ́kí ẹ̀dá ọlọ́run nìyẹn so tó bá ní kẹ́rù màlúù wọ́n dà lẹ́lẹ̀ ọmọ yẹn lè wálẹ̀ ìyẹn àtọ̀ yẹn lè mẹ́tì kankan ìbàjẹ́ millions àtọ̀ tó wọlé wọlé bó ṣe wọlé náà ló ṣe jáde padà so tiẹ́ tó bá jẹ́ kí màlúù tí wọ́n fi dáadáa ni kò sẹ́ni tó lè sẹ́yìn wọ́n sọ káyà kan fún mi lẹ́nu dọ́mẹ́ta yìí ẹ̀rú sì bà mí a rí pé téèyàn bá gbìyànjú pé òun fẹ́ ṣe oyún kankan tí ò da tọ́lọ̀ bá ṣe kí ni o tó bá fẹ́ wọ́n lóògùn wọ́n ṣe gbá wọ́n ṣàwo kò ní ṣe kí ni o bẹ́ẹ̀ ni obìnrin ó sì rìn lásán yóò kàn fò sókè oyún ṣe kí ni yóò bọ́lẹ̀ eléyìí bá jẹun ara mọ́lẹ̀ kóra wọ́n yà sí yóò kẹ̀ jáde wá ni ẹ wá rò pé àgbo ah, sí wọn lóyún sápamọ́ lára ẹ̀ so tiye ìyẹn ni pé ara ọlọ́ọ̀ba dáadáa máa ń dá fáwọn ẹrú ẹ̀ bó ṣe fẹ́ àmọ́ ń tó dáa jù òun náà ni wípé wàlẹ́ àtàdọ́rù ńlá bẹ̀ẹ́lì so tiye obìnrin kò ní bímọ sórí ilẹ̀ abẹ́lú kí ni bẹ̀ẹ́lì pẹ̀lú ọlọ́run àdúrà táwọn afáàní ká máa ń ṣe wọ́n láti tàdọ̀ ìlà bẹ̀ẹ̀mì bóbìnrin bá lóyún pé obìnrin kan ò ní bímọ àyàfi pẹ̀lú ìmọ̀ ọlọ́run anabiwa Muhammad látọ̀dọ̀ ibn Umar olójúṣe ọlọ́run kí àtọ̀lọ́ ọlọ́run kò máa sọ fún wa pé mafatihul ghaibi khamsun la ya'lamuhunna illa Allah ó láwọn kọ́kọ́rọ́ kọ̀kọ̀ márùn-ún ni tí ò sẹ́ni tó máa yàfi Allah ó ní wala ya'lamu mata ya'tiyal matar kò sẹ́ni ó lè sọ pé gbàtójú rọ́ ni so tá a máa predict pé ẹ sososo area dàbí e, ọlọ́mọ ń sọ pé irọ́ lẹ pa òjò ní tí rọ̀. iná lọ àìjà wà ìlú sáà. torí àsìkò ló ní bẹ́ẹ̀ ká àdìsí á lọ sí suratu Luqman nìyẹn ó ní onímọ̀mọ̀gbà tí ó jò sí tí ó rọ̀ ẹ̀hẹ́n ìlú sáà ahadun illallah kò sẹ́ni ó máa yà fọlọ́ wàlá tadri nafsun bi ayyi ardin tamut ẹni ó sì lè sọ pé ibi tó wò tán sí ni kò sí pé tí ikú ó kà ọmọ kò sí tó bá pé London lèyìn ó bá tán sí sọtìyé tó bá pé gòkè London lèyìn ó bá tán sí pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run wọ́n da owó pléènì rẹ̀ tí ó pè é sẹ́kí wọ́n dá fún ni yóò sì dọ́rùn yóò sì kú sọ́run sì máa gbé bọ́ nílé padà torí bí tọ́lọ́run kára pé yóò ṣe kí ni o yóò tàn sí nìyẹn náà wàlà ya'lamu mata taqumu as-sa'a bẹ́ẹ̀ lẹ́ni ó lè sọ wípé wàlà wàlà ya alamu mátàtàkù musa bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀kọ́ mọ̀jọ́ wo làlẹ́ kí á mọ̀ sí kíni yóò dé gbogbo ẹni tó bá lòun lè rí náà ó mọ yẹ̀pẹ̀ wò ní o omi ló máa wò ní o ó lọ́sàn-án ní o ẹ kàn ní kó sọ pé gbàwó la yóò tàn kákàlẹ́ sọ fún àtàwọn máa ń dara wọn láàmú pé tọ ẹ mọ̀ wùlẹ̀ dààmú ẹ níbi láti ṣe infrastructure kankan mọ́ tó ráyè òní pẹ́ tán sótìyẹ kò sẹ́yìn kan tó dé kíni tó lè máa àti wàmà tàgídùl àrùhàm ìlàlá ẹni ó sì lè mọ ẹ kí ni o ntóyún aboyún wà nù rẹ kò sí wàlà yà àlàmù máàdà fi gádìn bá ti sìn ẹsẹ tó nìyẹn ẹni ó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ó sì kí ni kò sí bàbá wa padà wọn àwọn ọgá àwọn ọmọ sọmọ akẹ́yìn báyìí ó ṣẹlẹ̀ yóò sì ṣẹlẹ̀ wọn pe kí ni gani musọdafa musọdafa gani musọdafa kí nǹkan wà coincidence mo dábì mọ̀ ike mo sọ dáfà ni ó rọrùn nígbà míì kì í ṣe ìta nìkan ó sọ fún un tó bá sọ yọ̀ọ̀kan fún irú hundred ni ó fi kún fún un táwọn yẹn bá mọ nǹkan dáadáa ni sótìyé wàhálà kankan ìbámu ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lórí ilẹ̀ oye wa ẹlẹ́kẹ̀dì ẹ wá sọ pé gbogbo aburú ti ń kan ẹni yẹn kò yẹ ká burú kankan ó kàn tó bá ní mà kíni o tó bá ní mà kọ̀kọ̀ náà. وكل شيء عنده بمقدار وكل شيء ẹja lọ mọ ó wà ní gbogbo nǹkan ìdáwù lọ́dọ̀ rẹ̀ bí kíni ó bìmìkàdà ìyẹn ni pé òṣùwọ̀n ni òun ti pè búbú rẹ̀ òun ti kọ̀dára rẹ̀ ó ti dẹ́sìn rẹ̀ pé bí ó ṣe rí ni mìkàdàrú ni òdiwọ̀n ọjọ́ tá lòun ìyá wa ìjọ tó bá ti pé báyìí ìjọ ti kíni o tó bá ti lè pé ẹ̀jọ́ ó ṣe kíni o ẹ̀jọ́ wàlẹ̀ mo ṣàlàyé ọ̀rẹ́ wa kan tó níyàwó ń lóyún fún wa ìyàwó rẹ̀ ṣe kí ni ìyàwó rẹ̀ lóyún ìgbà tí a sì ìyàwó sì lóyún pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ìyàwó mọ̀ èyí pé oyún ti só tásìkò bẹ́ẹ̀ mọ̀ pé báà ní bóyá ọ̀tọ̀ ní time date tán fún wa wọ́n sì dìjọ jáde ibi tí wọ́n sì dìjọ jáde tí wọ́n ti rìn lọ ìyàwó sì dìde mọ́pọ̀ ná street light ó lọ sí àwọn ọmọ bí ń ṣe òun o sábà pé ẹ̀ka ah, ni wàkúlù ṣe ìdáwó bíbí kíndà kọ́kọ́ tó wí kó tó fọ̀ kó dájú ń pe kíní kan ìgbà àrùkù bàbá sásùn ó sì bímọ sínú ṣòkòtò kó láti kòtò lóbìnrin wọ̀ dáàbì ẹ tó rí pé níbi tó bí sí ibi tó tún ṣe kíní o ibi tó fún ni àmọ́ kò kan ọlọ́run tó bá ti fẹ́ wálẹ̀ yóò ṣe kíní o yóò wà ní sá. ọjọ́ tá a lò nínú ìyá wa ọlọ́run ti ṣe kíní o ó ti kò sí i. عالم الغيب والشهادة الكبير المتعال. tó ní ma kọ̀kọ̀ yẹn ó wá pera rẹ̀ ní kíni alimul ghaibi wa shahada ọlọ́run ní ma kọ̀kọ̀ wa shahada àti gbangba ìyẹn ni pé ìṣahada èyí tó sí wa táwa lórúkọ àmọ́ téèyàn máa sọ pé alágbádá ah, èèyàn dáadáa ni alágbádá dáadáa ni kò ń bẹ lórí ọkàn bu ẹni tó fẹ́ pa ni nípele yẹn dáadáa ẹni tó fẹ́ pa ní ṣe kí ni o nípele yẹn dáadáa alimul wa shahada ọba tó nímọ̀ kọ̀kọ̀ àti kí ni o àti gbangba ẹ jẹ́ fún wa ní ní suratul eh, jin, ó ní mọ́tẹ́tà tó mi rọ̀ sùn lè. من náà yẹ sùlùkù mi bẹ́ẹ̀ yá dẹ́. mi bẹ́ẹ̀ yá dẹ́ yìí. kàlùfì rọ̀sọ̀dá. a rí ní ọlọ́run bá dára tó bá fìmọ̀ àkọ́kọ́ rẹ̀ mọ àwọn ànábì rẹ̀ wọ́n máa jẹ́ kí wọ́n fẹ́ fìmọ̀ àkọ́kọ́ mọ̀ wọ́n ni. wọ́n gbọ́ sọ fún wa pé kúl láàmìlíkù lè nẹ́fṣì nẹ́fṣàn wàlà àdọ́rùn-ún wàlọ́ kúntù àlẹ́mù lẹ́yìn lásìtàkìtàrù tùmí nà lẹ́yìn alùpàdé lọ́lọ́run sọ fún anábì báwọn ó ní sọ pé mi ò ní máa kọ̀kọ̀ sọtíye mi ò sì lè kónira báyà àbí kí n jẹ́ kí àǹfààní kò dé báyà tó bá lẹ́kọ̀ọ́ mo bá ní máa kọ̀kọ̀ ni òun lórí òun ìṣe kí ni ìbá pọ̀ jù máa garlic pẹ̀lú bá anábì ṣe mo sọ pé òun ní máa kọ̀kọ̀ tó tọ́lọ̀ bá fẹ́ fi kankan mọ́ ó máa ń jẹ́ kó yí àwọn tí wọn ò ní gbà àwọn aláìgbà kan fi lè gbà ìyẹn ló ṣẹlẹ̀ fún sàábé kan mo gbàgbé sàábé yẹn Yahudi ni tó ti yẹn ó wá jẹ́ nú àwọn tí wọ́n kọ́ ọmọ rẹ̀ lẹ́rú níbo ní Maka nígbà tí wọ́n jagun kan ó wá ń kíní kan fún sáhánà lórúkọ arákùnrin yẹn Yahudi ni mo kì í sorúkọ lárúbáwá tó ṣe dáadáa wọ́n wá ti pètèpèrò òun àti ọ̀rẹ́ rẹ̀ wípé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run gbàtọ́ wulẹ̀ ti kó ọmọ ńlẹ́rú báyìí kò sí ní tó kù kọjá wípé òun ó gun ẹṣin lọ sí Mẹdínà òun dẹ̀ lọ sí kíni òun lọ pa anabiwa Muhammad ṣáàtọ̀ lọ́wọ́ fún ọba ńgbàtọ́ ló sì ní gbà fún kí mo fẹ́ mọ̀ kí lè kọ́ọ̀tì ásàrò yẹn díẹ̀ nígbàtà arákùnrin ìdélùmọ́ tó délù Mẹdínà ó bá anabi níjókòó bá ṣe jókòó yìí wíwọlé tí ń wọlé bọ̀ sótíé tí ń wọlé bọ̀

sẹ́mi pé ilmul firasa ni jazakumullahu khairan ilmul firasa tọ́jà pé ọlọ́mọ ń fún ordinary person èèyàn náà gbà mí tí ó kẹ́wò yẹn pé ojú yìí ojú aláburú ni tẹ́bàdà tú dára ẹ̀dẹ̀ wípé aláburú èèyàn ni tí o bá wá saburú ní instant yẹn àyẹ̀ padà rí pé aburú ń bẹ lọ́wọ́ rẹ̀ bẹ̀tí tí márùn mọ́ yẹn ó kéré tí tànàbí ṣe kíni tànàbí mọ́ tó bẹ sọ fún un ó wá bẹ ànábì ní dàáwù fi lẹ̀lẹ̀ ànábì wá gbé àlámọ̀ rí rẹ̀ bó ṣe fún òun lé sẹ́wọ̀n pé ó wá sẹ́kí ó yà á lẹ́nu pọ̀ anábì ní ìwọ àtọ̀rẹ́ rẹ ẹ ní ẹgbẹ́ kàába ọ̀rọ̀ màdínà síbo ẹ wá ń sọ pé báyìí báyìí ọ̀rọ̀ fámìlì mi dọwọ́ rẹ tí n bá padà lọ tí n bá padà dé ẹbí mi dọwọ́ rẹ tí bá padà lọ tí bá padà dé bẹ́ẹ̀ ni wọlé wọlé lọ ọtún ẹtíkẹ́tẹ̀ ọtún ṣe kí ni ọtún tì mọ ìwọ bẹ́ẹ̀ lọ bẹ̀rẹ̀ sí gun ẹṣin láti máa gbèrò láti pe òfin wa pa mí wallahu ha ìlú bẹ́ẹ̀ ní wà bẹ́ẹ̀ nẹ́kì àmọ́ mo mọ̀ kọ́lọ̀ ń jẹ́ olùdígàgà láàrin kí ni èmi àti ẹ arákùnrin ò ṣe kankan ó ní mo gbà wípé ẹni tó fi mọ̀ ọ́ yìí alimul gaibi wa shahada bí tí mo lọ gan ni ó nítorí pé kò sí ẹ̀dá kan ẹ̀dá kan tó ṣe kí ni o tó wà ń bẹ̀ lẹ́yìn òun àti kí ni kò dẹ̀ rọrùn kò í sáyé fóònù ẹ̀rin bí oṣù mẹ́tàlá ni wọ́n ti pè ní kátọ́tọ́ àwọn information ni èyàn kankan ẹ̀dá kan tó mọ̀ òsì bẹ́ẹ̀ ni ẹ̀ka ò òun dẹ́yìn so ọfọwọ́ ni aṣáàdù aláìláà ìlàlá ó ní mo jẹ́rìí pé ọba tó fẹ́ lẹ́yìn mọ́ òun lọ́ba tó yẹ kí n wọ́n ẹjọ́ sìn lọ́lọ́ máa fi kiri ẹ̀ wípé alimul ghaibi ọba tó ní ma kọ̀kọ̀ àti kí ni o àti gbangba náà. alkarim alkabiru mutaali ọba tó tóbi ni almutaali ó ní ó mọ́ kúrò níbi dídíkù ká sọ wípé sẹ́wárò pọ́lọ́ ń wá mọ̀ náà ni. تعالى الله عما يشركون mutaali ya ni pé ó mọ́ níbi táwọn máa ń rò pé ha ọlọ́run mo lọ sí wà tẹ́lẹ̀ yìí fi ṣẹlẹ̀ sí mi sẹ́mi pé n ti sọ ni wípé ọlọ́run ṣe kí ni o kò mójútó sẹ́rẹ̀ ó ń bẹ́nu àwọn fírikọ́tù mìíràn fírikọ́tù dọ́là èé wọ́n sọ pé ọlọ́run nímọ̀ nípa nǹkan odidi ni àwọn nǹkan ẹ̀wẹ́ kéékèèké wọ́n ní kò ṣe kí ni o kò nímọ̀ nípa rẹ̀ lọ́wọ́ sọ pé kí ni ṣe wọn wà ń dàrú ma fa tẹ wọ́n kẹ́ yìí láyà alamu à ń dàrú wà yà alamu máa fi bari wà bari ó ní mo máa ti bẹ lórí odò àti lórí yẹ̀pẹ̀ ó wá ní wà máa tẹ̀síkútù kì í sẹ́yìn gan ẹ̀yìn tó tóbi ewé kan ní bọ́ mi wọ́ọ̀rọ̀ ti من رطب ولا يابس ولا هبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين ó ní ewé yẹn bọ́lẹ̀ ó wá bẹ́ẹ̀ ní òkùnkùn ó wá jẹ́ tútù ní àbọ̀lẹ́gí ni ó jẹ́ gbígbẹ àyàfi kó ti ṣáájú ilá fi kìtà dùn mo ti kọ́ àwọn abọ́wọ́ sọ fún mi pé hàbí kìtà rà láyùnkì ní ayẹyẹ túbalẹ̀ ìsàn àwòṣàṣàn ṣe àná illa wa qad alima bima yaktub kò rọrùn kéèyàn ó kàn kankan àgbẹ̀dẹ́gbọ́dẹ́ kí ni ó ti máa tẹ́lẹ̀ ìyẹn ni pé kọ́lọ́wọ́ tó kọ gbogbo kádàrà wa ó ti kí ni ó mọ̀ nígbà tó mọ̀ ó wá kọ́ nígbà tó kọ́ tán ó pàṣẹ bí ó ti kí ni ó bí ó ṣe ṣẹlẹ̀ nígbà tí wọ́n ń ṣẹlẹ̀ ó wá fi ọ̀dà pé yá máa ṣe kí ni ó máa ṣẹlẹ̀ báyìí sótìyẹ àwọn mọ̀kọ́dìr ó ní kẹ̀bí ọba tó tóbi ni Almutaali ọba tó máa ń bi ká fi dídí kù ẹlòmíì ò rò pé ah, ah, ọlọ́run ó ṣe <laughs> oríṣiríṣi àwọn ọ̀rọ̀ bàjẹ́ táwọn yẹn máa ń sọ kíni táwọn sọ sọ́wọ́ ọba dẹ́dà àtàlọ́lọ́wù nìdàlẹ̀ ọba tó máa kó níbi dídí kù ní náà. sọ́wọ́ omi ń gbọ́n mẹ́ta sọ́wọ́ ìwọ̀n wọn. bó ṣe kí ni hmm. bó ṣe rí ilmullah kí láti ilmullah ọlọ́ọ̀ba tó ní mímọ̀ ni ó máa ń fi ìmọ̀ ròyìn ààrẹ kì í wá sí ọ́dínárì ìmọ̀ nìkan ó wá ń dé bóyá wá pé ilmu yẹn àátọ́ ti di jẹ̀mí ìlàṣíà ìmọ̀ tó rọ gírí ká gbogbo nǹkan sọ́tí ìmọ̀ tó dẹ́gí ni ó tó rọ gírí ká gbogbo nǹkan tó dẹ́ wípé kò sí nǹkan kan tó pamọ́ ní sámàrì àbí nílẹ̀ náà ó wá ní sàwáàrùn minkum man asarra alqawl ẹ má jà sọ pé wọ́n ti ń bọ́ọ̀lẹ̀ àbí tẹ̀ ń rí inú ọ̀rọ̀ tẹ̀ ń sọ asarra alqawl ọ̀rọ̀ tẹ̀ ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ tẹ̀ ń sọ jẹ́jẹ́ ọlọ́run ṣe kí ni òun máa àtẹniwí tí ẹ jákè ọlọ́run ó ṣe kí ni olóhùn máa. wàmẹ́nu wà yẹn ṣe kọjá wípé ń tó pamọ́ nínú kíni o nínú òun ọlọ́run ṣe kíni òun mà wàsáàrì bòmbì nàá à ń pe náà tí màá hàn lọ́sàn-án báyìí tóun bá mú ọlọ́run ṣe kíni òun mà kò sí kankan tóun mọ̀ nípa ẹ̀ tó ti yẹ ìyẹn ló fi sọ fún wa pé kúl ẹ̀ẹ́ وأسروا قولكم وأسروا قولكم إنه وأسروا قولكم ọ̀rọ̀ yín ẹ̀sùn jẹ́jẹ́ àwíjì àrùbí tó bá wù yín ẹ̀wí kíni ẹ̀wí jákè ìnà òwú tó dé kóhùn fẹ́ sọ fún àti méjèèjì bákan náà lórí lọ́dọ̀ rẹ̀ kí ló pé alimun ó ní kì í ṣe pé ìdá ìsọ̀ nìkan gan-an alimu bìlá ti sùnú ń tẹ́mi máa rò kó tó sọ jáde káwọn tó gbé jáde ó ló mọ̀ ó mọ ìyàwó alẹ́nu táwọn yẹn bá ń pariwo mọ́lọ́ ọba dẹ́gbà tó kọ́ fẹ́ bá sọ̀rọ̀ sẹ́mi yìí pé súwùl adam òní wọ́n ń pè é ẹ̀kọ́ tí ò da nípa báwo la ṣe máa ń bọ́lọ̀ ọba wa sọ̀rọ̀ sotie tẹ́yà bá ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah allah tó bá wí lónìí kan ó gbọ́ àbí ògbọ́ ọlọ́run gbọ́ sotie bẹ́ẹ̀ tẹ́mọ́rẹ́ ti tí ò lẹ́kọ̀ọ́ nípa ọlọ́ọ̀bá dẹ́dà ó lè máa pariwo ẹ pariwo ọlọ́ọ̀kẹ́ gbọ́ láwọn náà fẹ́ gbọ́ ẹ wí sókè kí lẹ fẹ́ fi hẹ̀ sí tó yẹn ni pé ariwo yẹn kọ́ ní òsè kìíní ariwo wa ò lè han ọlọ́run létí sotie ariwo òsè kìíní ò lè han ọlọ́ọ̀bá létí bẹ́ẹ̀ ni káwí kẹ́lẹ́kẹ́lẹ́ rẹ̀ kò lè ní lára pé kò gbọ́ níjọ́ tí Khawlatu bintu Thalaba tó ṣe sábà bíi sábàbù nùzúlù qad sami Allahu qawla allati. ìyá ìlú àti ìjà òbí ha. tó ṣe sábà bíi rẹ̀ ìyàwó Aisha radiyallahu anha ó ní jọ́nà ló fún mi pé kò sí ohun tọ́lọ́ ọba dára gbọ́ kò sí kíni ohun tọ́lọ́hún gbọ́ kódà odi kí la pé odi sẹ́mi pé odi olóhùn tó sí kíni tó di bá tẹ́wọ́ sọ́lọ́ ọ̀bà dẹ́la ọlọ́hún gbọ́n ti ń sọ wọ́n gbọ́ pé alimu bìlá ti sùdù ó mọ ti ń bẹ lórí ẹ̀mí wa káwọ́lá tùbí ń tò sàlábà níjọ́ tí ó wàá kọ̀m̀pléìn ọ̀rọ̀ ọkọ rẹ̀ fànẹ́bì wípé ọkọ òun ó fi ẹ̀yìn màmá rẹ̀ wé ẹ̀yìn òun ìyẹn ni pé ó búra pé òun ò ní gun òun ò ní bá òun ní kankan papọ̀ mọ́ tó ń bá fi lé ní bá òun ní kankan papọ̀ àjẹpẹ́ ìyàwó ń súnmọ́ hukmu zihar káfẹ́yìn ìyàwó ẹni wéyẹ ẹni ọlọ́run ṣàdánwò aburú fún wa kí ló fẹ́ mú mi ta yẹn ni pé káwọ́ láti bí tó fà lára bọ́rọ̀ yẹn ṣe lé tó tó ń tí fi ń bá anábì pàṣẹ à ń ah, báyìí lọ́kọ̀ mi sọ anábì ní ìdájọ́ ọlọ́run nìyí tánàbí sọ fún pé báyìí báyìí báyìí gbogbo ọ̀rọ̀ ẹ bó ṣe lọ láàrin wọn ìyàwó Aisha ló ń wà nínú ilé ó gbọ́ kankan lórí ẹ̀ òun ò ṣe kí ni òun ò gbọ́ ìyẹn ni pé ìyá Aisha wa fẹ́ sọ fún wa pé ó fẹ́ ṣàpèjúwe bọ́lọ̀ ṣe máa gbọ́rọ̀ jẹ́ tó bá jẹ́ pé òun tó wà nínú yàrá òun ò ṣe kí ni òun ò gbọ́ ọlọ́run tó wà ní fọ́ọ̀kọ̀ sábà sàmì àwáṣe ìrè oṣù ọlọmọjọ obìnrin wo ti lọ wàlọ Ọlọ́run yẹsùmáàrù ó ń gbọ́ tàháwùrákùmá hiwar ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ìfọ̀rọ̀wọ́rọ̀ tẹ́ ń tán Ọlọ́run ló ń gbọ́ á ìyàwó àyíṣà ìpè àjẹ pé Ọlọ́run ọba tí ń ṣe kí ni ti ń gbọ́ ni the same <laughs> láti dán ìwọ́n respect obìnrin yẹn káwọn tó fi tu sàlábà àwọn sàbẹ̀ respect rẹ̀ ń bò di obìnrin yẹn kùn lẹ́nu gan ń bò di kìláfà Umar radiyallahu anhu Umar wa ń lọ pẹ̀lú àwọn ẹ̀ńtọ́rẹ̀jì ẹ̀ nígbà tí ìrìn àrìnlọ àti gbòòrò àkọ́mẹ́ lọ káwọ́ láti wá dàgbà ńgbà yẹn tó tiẹ̀ ó ti dàgbà gan àmọ́ àwọn èèyàn mọ̀ bẹ̀tú Umar mọ̀ Umar wa dúró bọ́lẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ ó wá ń kí àwọn èèyàn wá rí tó ba búbú sọ́dọ̀ rẹ̀ ẹ̀ mà àgbàlagbà wọ́n sàrí pé ń tẹ́tí gbọ́ so àwọn tí wọ́n ti jọ rìn wò pé ah tala mùmí ní jẹ́ kó mọ disturb àwọn lórí ìrìn báyìí ẹgbọ́n tí wọ́n sọ fún wọn ah, ó ní mo sì mọ̀ púpọ̀ fún yín pẹ́ nǹkan jú ó lè rò pé mi ò ní pẹ́ ya ẹ̀rẹ́ nígbà tẹ́yìn ò mọ̀ ẹni tọ́ba tó wà lókè sámà kejì ṣe kí ni tó gbọ́rọ̀ rẹ̀ ó ní sẹ èmi ò wá ní ṣe kí ni òun wà ní dúró kí n gbọ́n tó fẹ́ sọ òun tẹ̀tí báyìí ni torí pé ohun rẹ̀ ó han ọlọ́run létí tọ́lọ́run fi lóun gbọ́rọ̀ rẹ̀ sámà so kiri ni ṣe wá tààrù kọ́ lọ́hùn gbọ́rọ̀ wa ṣe bá àwọn èèyàn aláìní kan ṣe wọ́n tún gorí òkè lọ wọ́n rò pé náà bá dúró lórí òkè àpáta ibẹ̀ ni ohun ó ti tètè máa lo òkè ó yẹ kí orí wa ó ti ẹ̀sán tí ń gbà fún wa orí wa kọ́ kí ni o orí wa ó yẹ kó sọ tí ń gbà fún wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan a ní láti pariwo. ادعوا ربكم تضرعا ẹwì wàdúnà jára mi lẹkọ yẹnsu la ẹ ní láti pariwo mùsùlùmí náà ti ń ṣe bẹ́ẹ̀ sí àlá àlá kò lè kí ló lè tó báyìí kí ni wàhálà rẹ ní ọjà rẹ kí ló ṣe là ò ní di wàhálà rárá ó ní bàbá bẹ pẹ̀lú àwọn tá fọ́nú fọ́ra tí wọ́n mọ̀ wípé àgbà àkàrà bu ìrẹ́ ikún mi náà hàlẹ́ wàrí mo súnmọ́ ẹ̀jú ká san ọ̀run yín lọ ẹ wàyí là sá àlàkà ìbáàdì àmì àwọn ẹrú mi bá béèrè nípa mi a ní ìdẹ agbọrọ nídìí ẹ̀kọ́ báwo la ṣe máa ń pe Ọlọ́run oríkì sàwá omi kòmítà ti lọnu man asarral sàwá omi kòmítà asarral kọwé ó ṣe déédéé ẹni tó bá wí ọ̀rọ̀ rẹ̀ jẹ́jẹ́ ẹjọ́ aṣọ ìdájọ́ sọlá ti kàn bí ìdájọ́ kí ni ìdájọ́ sọlá irun ẹẹrẹ ẹẹrẹ gbọrọ ẹmí kákéwú sínú mo máa sábà tọ́ láti clarify rẹ̀ kásẹ̀ kí mo pè kakewu sínú òsèpè kewu sínú kakewu kí ni o kakewu jẹ́jẹ́ akiraatu sirriya náà máa ń pè kiraatu kí ni sirriya kiraa jẹ́jẹ́ tó dẹ́pẹ́ ìwọ àtẹniwà lẹ́gbẹ̀rẹ̀ ni ó sì kí ni ni ó máa gbọ́ kiraatu jàríya ó ní kiraa tá a kà táwọn tó wà lẹ́yìn ẹnìkẹta ẹnìkẹrin ẹnìkarùn tí ó sì kí tó máa gbọ́ bẹ̀tẹ̀ yẹn wọ́n fẹ́ kírun àyílà abala sáré ta kí tẹ̀yìn ó wá di ẹnu ń jẹnu wújẹwújẹ. àbí wọ́n ń jẹnu láàláàláàlá làbúdà àǹtẹ̀sìmáà bìnásìkì afẹ́ kí wọ́n gbọ́ ṣe kí ni kó o máa gbọ́. àwọn afọ àmúdájọ́ kan náà wá fún wa Ramadan ti dé nsìn àwọn yẹn ka Kùránì dáadáa ọlọ́lá Ramadan náà má sì wá lẹ́ni tí mo yẹ Kùránì lòdì ọlọ́lá kíkẹ́ rẹ̀ àánú rẹ̀ òfìlẹ̀ máa bá wa lọ ìyẹn ni pé táwọn yẹn máa ń ka Kùránì àwọn yẹn ẹ ti gẹ́gẹ́ kí lẹ́mọ̀ tí fi ń kàún wọ́n máa mojú ojú ní ń tọ́ láì ẹ káàkiri náà sàwáhùn mọ́nà àsára kọ́ọ̀lù mi kò ẹwí jẹ́jẹ́ abẹ́ni tó bá tiẹ̀ wí tiẹ̀ sókè yàtọ̀ sí ti wíwí sókè tí kí ni o tàìlẹ́kọ̀ọ́ àbí èyí tó tiẹ̀ pamọ́ lóru yẹn ló fẹ́ fi wéra wọn wàsáàrí o àbí èyí tó hàn lọ́sàn-án tẹ̀ ń rí báyìí. láwùmọ̀ àkìbátùn ó ní ẹ̀ nídìí láti dààmú o gbogbo tẹ̀ ń wí ẹ̀wí jẹ́jẹ́ níwọ̀n nìkan lábẹ́ ilé tẹ̀yìn bá pa ọkọ̀ sínú wo wọn kọ̀ ẹ̀gbọ́n tó bá pa ọ̀fọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wọn gbọ́ tó bá pariwo wí wọn ṣe kíni wọn gbọ́ àwọn wọn sì kọ́lẹ̀ fún ọwọ́ ní làwọn mọ àkìbàtún ó ń bẹ pẹ̀lú ẹni tí ń sọ̀rọ̀ jẹ́lẹ́jẹ́lẹ́ àti ń wí sókè yẹn o mọ àkìbà àmàlẹ́kà kan wọ́n táwọn fẹ́ sọ ni pé níwájú àti lẹ́yìn rẹ̀ wọ́n ṣe kí ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kí ló dé tọ́lọ̀ ọba dáadáa fi lo mu àkìbáàtù fún màláìka ẹ̀rí pé kò dákọ̀ wọ́n ní mu àwọn kan tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ wọ́n ń gbàṣẹ́ fúnra wọn ẹ̀yẹn ni pé àmàláìka rọ̀lẹ́ ti gbàṣẹ́ lẹ́yìn àlásàrì báyìí wọ́n ń ṣì ṣiṣẹ́ fúnra wọn ni àwọn kan ń ṣiṣẹ́ títí láti ìsìn tágbájá lè gíní tí ó fi yọ àmì ògbà mu àkìbáàtù min bayni yadayhi wa min khalfihi bí wọ́n ṣe ń lọ níwájú àti lẹ́yìn rẹ̀ nínú sátà màláíkà ń ṣe lọ́lọ́run sọ fún ayẹ̀wò nínú sátà tó wá ń ṣe ní pé kí ni o. wàyà fàlúùnà min amrìlá nínú sátà màláíkà tí wọ́n máa ń ṣe fún wa wọ́n ṣe bọ̀ yìí sìn wá ni o. àbí wọ́n ṣe kí ni wọ́n ṣe bọ̀ ó ní yà fàlúùnà min amrìlá wọ́n tún wọ́n sọ wọn níbi àṣẹ ìmí ọlọ́run ìyẹn ni pé màláíkà ṣe kí ni o hafadọ̀ àwọn màláìkà malaika àwọn màláìkà kan wà tọ́lọ̀ ń dá máa tó lé ni wọ́n àlàáfàdọ́tù àwọn máa ń ṣọ́ wa anábọ̀ Muhammad èké àtọ̀lọ́lọ́ kó máa bá ó ní tá bá fẹ́ sùn lálẹ́ ọlọ́run ò rùzùkùnà kí rọ̀ wá lọ́rọ̀ àmàdájú ọ̀rọ̀ rẹ àti ẹ ní lè èméjì lórí onítàbá fẹ́ sùn lálẹ́ onítàbá ka ayatal kursi kọ́bùlà náà tẹ́ ẹ bá kà lálẹ́ kó tó sùn ó lọ́nà wọn dà kan fún extra security guide. yóò wá sùn lábẹ́ aṣọ rẹ̀ yóò máa ṣe kí ni yóò sùn lábẹ́ yóò wá máa sọ látàlẹ́hùn ayatal kursi kan yóò sọ látàlẹ́hùn títí ní kí ni o Titi tí kí ni o tálùbájá lè dé àwọn wa ni ẹ ayatollah lukuri mo ka ka ka ka mo padà lálà kan náà ni aláàbù náà ló padà lá yóò lálà yẹn yóò dé kíni yóò lálà yẹn torí pé kò ní gbàgbọ́ sí ní tó kà yẹn torí pé ọ̀tá àgbà èé kíláàpé ọ̀tá àgbà olórí ibú ayé ṣètánì nu alẹ́ ìlànà tó lá alẹ́ yìí òun gan fúnra rẹ̀ gbà wípé bó ṣe rí nu tó bá lè mú ṣètánì gbàgbọ́ ó yẹ káwọn olóṣèké ni àwa ló yẹ ká gbàgbọ́ jù ṣètánì gbàgbọ́ torí pé ó kọ́ ta ni o ó kọ́ àbú rẹ̀ rà láyàtà kò sí àbú rẹ̀ rà ti mọ̀ tẹ́lẹ̀ o níjọ́ tí ń jí oúnjẹ tí ń jí ẹrù ńlé oúnjẹ ní sọ oúnjẹ ẹrù ń sọ ojìlẹ́kìnní ojìlẹ́kejì ojìlẹ́kẹta níjọ́ tí àbú rẹ̀ rà mú pé lónìí òun ní fi ọ́ ó wá ní wá ó fi mí lẹ̀ ó fi mí lẹ̀ lónìí tó bá ti wá fi mí lẹ̀ lẹ̀ ń sì kọ́ ní nǹkan tí ó sì ọ́ láǹfààní o ó wá ní kíni ó ní tó o bá fẹ́ sùn máa ka kíni o ayatul kursi tẹ́bá lọ nú yẹn ni ajẹ́tẹ́ alẹ́ fi wa lè sọ wa a lè fi sọ ẹnu ọ̀nà wa kí torí pé bí tó ti kà fún àbúrò rẹ̀ àbúrò ti kà fún ní stọ̀ a lè fi sọ but aina iman ẹni tó wá fẹ́ ká ẹ́tàlù kò sí láti fi sọ stọ̀ rẹ̀ sí lẹ́nu ọ̀nà stọ̀ yẹn sí wọn ò so kankan mọ́ wọ́n bá ti so kankan mọ́ kò lè ṣe kí ni o kò lọ mana amila amila ashraka fi ana agbina shuraka mina shirki من عمل amala ashraka bi غير ماء taraktuhu wa shirka bẹ́ẹ̀ bá ti ṣiṣẹ́ kan tó bá ti mú nǹkan mi ọlọ́ni ń ṣe kí ni ń fi ilẹ̀ ẹ̀lẹ̀ àtúnwá àti ti ṣe èmi ara èmi báwọn ṣí àǹkan ó wá de ó ń dè ó tún sakùrì sí yù rárá ìka lọ́sẹ̀ kí ni o lọ́jà fọwọ́ mú. tíra mọ̀ ló dé mọ́tẹ́sùwà. tíra. <laughs> tíra yẹn ó dè mọ́ tẹ̀sùbá ló ó dẹ̀ tẹ̀sùbá ló tún wá dè mọ́. kọ́nù ọ̀lẹ́ kó lè àwọn nǹkan ọlọ́ọ̀lẹ́. gbogbo àlámọ̀rí yẹn àmì min àmàlíyà ti min umúrò lè jà ìlíyà nínú àlámọ̀rí ìṣesí ìgbà ìmọ̀kan ni o ẹlẹ́wọ̀n àwọn orí tẹ̀sùbá ni wọ́n so mọ́ kò lọ rárá mana alakọ tàmáyé wàtíwàlà wúkìlà gbogbo ẹni bá so àsorọ̀ ó ṣe kí ni àsorọ̀ àbá so kọ́ wúkì làbí wọ́n ṣe kí ni o rìwáyà kan ní mẹ̀nà alákọ̀tà mẹ́rin ó ní eh, inda rukọ wati tiwala wata mẹ́rin olókè ṣírkùn Allah eh, eh, ẹgbọ́ inda kí ni rukọ kéyìn ó pọ̀ báyìí sìn tọ́ sọ wípé ọ̀fọ̀ àti wọ́n ti ń pa kánẹ́bí ó ṣe kíni látòjú rẹ̀ ayé rẹ̀ ni wọ́n ti ń pa ìkẹ́ àtọ̀lọ́rọ̀ kó máa bá ó ní ìnà rú ọ̀ wà tàmá ìmù ní ká di tíra ká di pàrọ̀ ẹ́ wà tíwàlà àti ògùnfẹ́ tàmá sà sí ẹ máa ń sògùnfẹ́ sí lágbájá ànábì ní ṣírkùn ẹ̀bọ̀ mo gbọ́ hadisi lẹ́nu bàbá wa mo ti gbọ́ rí mo wá gbọ́ lẹ́nu bàbá wa níwàásí àgbáyé kílọ̀ tó yín bàbá ta ọlọ́wà sálẹ̀ wà forí ti fún ọ. tó àwọn yàrá ń ga àtàwọn èèyàn mọ̀ bàbá náà mọ̀ báwọn táwọn yẹn sì gbọ́ lẹ́nu wọn. alẹ́ gbogbo ẹni bá ti mọ̀ ẹjọ́ tó bá ti derú rẹ̀ ń ṣẹbọ pẹ̀lú ọba dẹ́dàánù. wọ́n sì wí lóde wá sí wọ́n tún wá èmi gbọ́ lẹ́nu rẹ́kọ́ọ̀dù mi. tó tó bá lé fún bàbá yẹn wí ajẹ́ pé gbogbo ọmọ kéwu wọn tó bá sọ wípé báà ní táfà yín torí bàbá ló sàsọ bàbá sì ní ànábì sọ pé èké àtọ̀lọ́ náà kó máa bá náà. yàfàdúnà min amúrìlá a rí pé ọlọ́run yẹn àwọn olùsọ fún wa adẹ́gbẹ́ mọ̀lẹ́kà ní ṣe kíni wọ́n ṣe bọ̀ yìí sìn wá láyé tá a bá tún dé gbàgbà lòkè àmọ́ ọlọ́run wọ́n tún ṣe kíni o wọ́n tún ṣe bọ̀ yìí sìn wá tẹ́yìn ò bá sin ọlọ́run alábòsí ńlá ni tẹ́yìn ò bá ṣe tí ò bá sin ọba dẹ́dà ó jọ́sìn fún ọba dẹ́dà kó gbà pé ẹrú lòun alábòsí ni màlẹ́kà ń ṣe bọ̀ ìsìn láyé tó bá tó wá wà lè jẹ́ náà wọ́n tún ṣe kí o kí ni kí ni màlẹ́kà ó jẹ ojàre abẹ́rùn fún màlẹ́kà ó sìn wọn lálẹ́ kíámẹ́ ni tàbá wọn lálẹ́ jẹ́ náà wa ó ní yẹ́dùkùlù nà alẹ́ ìmìnkú lè bá a màlẹ́kà wa máa wọlé tọ̀ wá ní gbogbo ọ̀nà àwọn ni wọ́n jẹ́ ó sẹ́ẹ̀sì wa àwọn ni wọ́n ó sì wa wọ́n wà máa sọ pé salamu alaykum salamu alaykum bima stibtum bima sabartum sa wani ma fún a ah, amalekọ àwọn kí wa tẹ ẹ máa wọlé ẹ tún máa wọlé wọn kí wa láyé tàbí kúrò láyé ni àtúwádìí bàbá àlè kí a máa máa lè jẹun wọn tẹkínní wọn tún pàdé wa kí la fẹ́ kọ́ ló ń ṣe fún wa wàlá kọ́ di kàrámi náà alẹ́pẹ́rọ́ ń pọ́ ọmọ ànábì ádámà lé ẹni tí ó wáyé ẹ̀yẹ́jù láyé lẹni tí máa ń ṣe nǹkan mi pẹ̀lú ọba dẹ́dà náà. إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم ọlọ́run ní mi ò ní chẹ́ǹjì ìdẹ̀ra kan tí ń bẹ pẹ̀lú ẹ̀dá kan títí tí ó fi fọwọ́ rẹ̀ ṣe kí ni chẹ́ǹjì ẹ̀ ìtumọ̀ ẹni pé gbogbo tí mo fún yín yẹn o tí mo ní wọ́n máa sọ yín yẹn tí wọ́n lọ tí wọ́n bọ̀ tẹ́ ẹ bá lè dúró wọ́n máa bẹ pẹ̀lú yín àmọ́ tẹ́ ẹ bá lè yẹ àwọn náà ṣe kí ni wọ́n yẹ ìdẹ̀ra tí mo ṣe fún yín ni wọ́n máa jẹ́ ọpọlọpọ ọgbà ń bẹ tó rọrùn káwẹ̀ ìdájọ́ orí mọ̀lẹ́kà mọ́tà ní kí mọ̀lẹ́kà ni àbẹ́mọ̀ tẹ̀pẹ́ àmàlẹ́ àwọn sàábẹ́ àwọn ọ̀rọ̀ mọ̀lẹ́kà tí clear wọ́n rí wọn lójú ogun bá dàrú so sure bẹ́ẹ̀ ni a rí nínú wọn tí ọlọ́run kí mọ̀lẹ́kà ní yẹn bá tó ń lọ ń wo ọmọ ìyá kan tọ́lọ́ ní kí kan ṣe kí ni kó bọ́ọ̀lẹ̀ láwòrán ìpè bóló ńlọ olóńlọ ìlú kan kí ló fẹ́ lọ ṣe olóńfẹ́ lọ sálámà sí ọmọ ìyá wọn bùkátà ti ń bẹ láàrin wo àti onírara mo nífẹ̀ẹ́ rẹ̀ torí tọ́lọ́ ni olólọ́ ni kí n sọ fún ọ pé òun ṣe kí ni òun nífẹ̀ẹ́ rẹ̀ eléyìí ń bá wọn àwọn tó wọn ń bẹ níjòkó rúmẹ́ọ̀ tí wọ́n ti gba hadith ẹlẹ́ẹ̀kejì hadith Nawawi gbogbo àwọn eléyìí ń soríire tọ́lá àwọn èèyàn rí jìbìrì bayadi siya aṣọ rẹ̀ funfun gan ṣẹ̀dídù sàwádìí ṣáà irun orí rẹ̀ dúdú láàyò rọ alẹ́ yìí asaru sáfà àwọn òrórí pa arìnrìnàjò lára ẹ̀ wàhálà yàrá fún mi nà àti mọ́tẹ́lẹ̀ ó pẹ̀yìn ìdàwọn òrí náà ìgbà ẹ̀rọ ta ni wọ́n rí o torí anabi ló sọ fún ọ pé hada Allahu akbar Allahumma salli wa sallim wa barik ala habibika Muhammad. sẹ́ẹ̀mọ̀ pé wọ́n rí ta wọ́n rí yẹn ọkọ anábì lọ́tọ́ ní jìbìrì nínú sẹ́ẹ̀mọ̀ pé èèyàn bẹ̀rẹ̀ ní ẹ̀dá kọjá sáré tètè lépa rẹ̀ káwò ti lọ ó ní àtàkùn ó wá báyìí límọ̀kùn o lẹ́sìn. بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من sẹ́ni ó lè gbé yẹn kó fún àmọ́ tẹ́rú bá ti change sọ́lọ́run ọlọ́run bí ló ṣe kiri ń change sí tọ́lọ̀ ní tí mo bá láwọ́ aráàlọ́wọ́ bìkọ́ omi sùúrù à tí n bá gbèrò láti pa ìjọ kan rẹ̀ falakini falamaro ọ̀dàlà ẹni ó lè díwọ́ ìpàyà tó le díwọ́ rẹ̀ fún òsì. ìyẹn ni wípé ẹnìkan ṣoṣo tó le díwọ́ rẹ̀ ta ni o hùwà òun nìkan wọ́n ní wàhálà omi ń dún ni kò sẹ́lòmíì yàtọ̀ sí i ajẹ́pẹ́ tí ọlọ́run bá fẹ́ sọ̀kalẹ̀ ọ̀dọ́ ta lálọ́ ọ̀dọ̀ Allah olùmọ̀yàwó alẹ́nu pé tádà ò bá dé báwọn èèyàn àwọn yóò àwọn ẹ̀dá àwọn ọlọ́run ló yọ wá ń jò ní tí wọ́n dúdá tó máa ń sẹ́bọ́ lọ pé ara tẹ ipa ti sọ fún yín àwọn eégún tá a máa gbé tá a gbé mọ́ ní olóde gbogbo eléyìí máa ṣẹlẹ̀ nínú òlu o a wà sọ pé good and fine nígbà tí báńkì báńkì báńkì ilé owó tó ń pọ̀ tó ń pọ̀ nínú ìlú ẹ sọ fún àǹkẹ́ kí ni o. ó yá ńgbà tí iléeṣẹ́ ń wọlé ẹ sọ pé rárá ń ti ń ṣe wáyé ní ká padà kú òun bẹ́ẹ̀ ẹni ó lè ká ìnira kú òfin wa orígìní wà máa lọ mi dún ní mi wá ẹni kò sẹ́lómi tó yàtọ̀ sí tó lè dáàbò rẹ̀ bòyàn tó lè gbàgbà wọn ò kú o àbí kó má jò ká yàn ní àfi àlá ìyẹn ni pé wà máa yàtọ̀ wà gẹ́lì. ẹni bá lè bọ́ lọ́n dúró ó ní tó níbi aburú tí ò tí kàn àbẹ́yìn tó kàn tí mo lè mú kó fún ọlọ́run nìkan ṣoṣo ó máa ń fọwọ́ rẹ̀ gbáyà fún wa káfílẹ̀ mọ̀ pé òun nìkan ṣoṣo ni dáhùn. هو الذي يذكر البر خوفا وطمعا خوفا وطمعا وينزل السحاب الثقال ونسبح بعد بحمده والملائكة من خيفته والملائكة من خيفته وينزل káfílẹ̀ máa bá gbára ọlọ́ọ̀bá rẹ̀ ṣe rí ó ní wà lẹ́rìí ìwúrí ìkùn míì mo máa ń fẹ́ fi hàn ìwúrí ìkùn ẹ̀mọ̀ tí ẹ̀mọ̀ abẹ́tí bá gbára America sometimes tó ti àti West wọ́n wà ní wọ́n fẹ́ tẹ́sì weapon kan ṣé o ti yé tá máa fẹ́ tẹ́sì weapon àbí missile kan kò sí ní tá fẹ́ ṣe wọ́n fẹ́ fi hàn ayé pé agbára kan ṣe kí ni o agbára kan dé ni wọ́n fẹ́ threatening àwọn tó wà ń sọ̀rọ̀ àndé pé ẹjọ́ rí yín pé irinṣẹ́ wà o. sórí wa ní nísìnyí o tún ti se irinṣẹ́ kan tó lè rin thirty miles o tún ti se bàálù kan tí ó máa jà gbìdú ní tọ̀yà láìsí pilot inú ẹ̀ gbogbo tí ń sọ pátápátá irọ́ irọ́ gbaláwo ọlọ́run ní èmi ò ní ìdí kí n lo tọ̀yà àbí kí n lo tọ́hírà aeroplane ó ní yùrí kòmòlì barukọ mò ń kà máa fẹ́ fi mànàmáná mò ń yẹ mo máa fi hàn yùrí kòm ìyẹn kàánà yùrí yùrí yàrá kòdìrátà o ó fẹ́ fi hàn wá kí ni o agbára rẹ̀ ó wá kí ni o káwọ fẹ́ nígbà míì mò ń fi hàn tó bá ní pọ́rọ̀ tó bá sáná yẹn méjì ni ó jẹ káwọ fẹ́ káfílẹ̀ bẹ̀rù wàtọ́ máa òjò fẹ́ rọ̀ tó bá tún sáná nígbà míì ó ní yóò ṣe wù sàhábà sẹ̀kọ́l mo máa tún create máa tún fabricate kí ni o máa create ẹ̀sùjò sekol. tí òjò bá ṣúgbà mi ẹ̀rú ó sì bàa pé tí èsì pé dúdú yóò wọlé àsàhà ẹ̀sùjò bó ṣe wá tóbi tó dúdú gbà mí ó lè gbé mú lẹ́yìn ẹ̀ mọ̀ ní báyìí yóò sì mú ẹni tó wá lè sọ pé tí ó rọ̀ nú ẹ̀sùn jò yẹn ò sí níjó ní lò òkúta òjò kan rọ̀ tó rọ̀ bí òkúta snow tó já gan ó fẹ́ lè lu pánù lórílẹ̀‐èdè kan yóò ṣe wọn sahaba sakol ó ní mo máa ń kírẹ́tì ẹ̀sùn jò tó tóbi tó wúwo tọ́rọ̀ ẹ bá ti wá ṣẹlẹ̀ ọlọ́run á fẹ́ sọ hálà kan fún wa ìyẹn ni pé ó wá sọ kí ni hal ìṣesí àwọn kan nínú ìṣesí yẹn wọn ni yóò sábẹ òwúrọ̀ àgbẹ hàmdìrọ ara tẹ ẹrí tí máa ń sàn yẹn ara ti ń sàn o kílẹ̀ máa ti ń ṣe o yóò sábẹ ó ń sábọ̀ mẹ́ẹ̀mí ọlọ́run <laughs> Allah kílà pé yóò sábẹ òwúrọ̀ àgbẹ bẹ́hàmdì rọ́bì a jẹ́ pé ara fúnra rẹ̀ àṣẹ kan ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run bá dẹ́dá ni tó náà ṣe kíni ti ń sàpọ̀ mọ́. Naam. Wal malaikatu kadhalika yusabbihun. Àwọn màláìka náà ṣe kíni o? Tusabbihun. Àwọn náà ń sàpọ̀ mọ́. Ló sọ fún aláyà kan wà ní shay'in. Wà ní shay'in illa yusabbihuna bihamdi rabbihim walakin la tafqahuna tasbihahum ọlọ́run kò sí tí mo dá sí ń bẹ lórí ilẹ̀ tí ò mọ ní sọ́mọ̀ ní àbílẹ̀ àti kọjá pé wọ́n ń sàfọ̀mọ́ ta ni ọlọ́run bá dẹ́dà ó yá nínú àwọn àti tọ́lọ́run dá ta ni wọ́n ń sàfọ̀mọ́ ọlọ́run jù. yusabihuna hu layla wa nahar àwọn eléyìí máa ń sọ lóru àti lọ́sàn-án láyọ̀ tó wọ́n ifásitì kan lẹ̀ láì máa ṣe subhanallah ìwà mélòó la ti ṣe lónìí ó máa ń yà mí lẹ́nu báwọn èèyàn máa ń jọra wọn lójú àti ìkọjá àlà tá à ṣe kankan ní ìjọsìn ti ń jọ wá lójú yìí pé a níbi tá à ń fasẹ́ dé yìí ẹni sẹ́wò ní fa ń tọrọ owó ni o wọ́n iṣẹ́ rẹ̀ wá jọ lójú abdullahi ọmọ masoud ó ní ẹ̀ lè fòǹkà dẹ́rù bọ́ lọ́wọ́ ìyá wọn sọ fáwọn èèyàn yẹ àdìsí yẹn dá mi lójú ló bá àdìsí tó authentic ni níjọ́ tó bá wọn sàbẹ̀ kan tájò kó mọ́sálásí halkọ̀ halkọ̀ ẹ̀ sẹ́bíwù mìíràn ẹ̀ àwọn ya ẹsẹ̀ subhanallah hundred so sẹ́mà alilu mìíràn ẹsẹ̀ láyé láyé lọ́la hundred àwọn kan wà ní wọn wà kó tẹ́sù bí jọ bí one thousand yóò ní tẹ́sù one thousand àbí two thousand láàlàlà àádàlà yà ni tẹ̀sí ìyẹn kọ́ ní iṣu àtẹ̀sí yẹ kùmí kọlù ìsàfọ̀mọ́ ọ̀kọ́ wá látòrí kíni látòrí ẹ̀mí summa bil lisan summa bil waqar summa bil ikhlas àrùnbalẹ̀ yóò wà lórí ẹ̀mí àfọ̀mọ́ yóò wà máa bẹ lórí ẹ̀ kì í ṣe ìta ǹsìn káwọn èèyàn lè fi rí ń bá wa kó tẹ́sùbí kalẹ̀ sọ́bẹ̀ ẹni tẹ́sùbí dẹ́rù bàtà ni àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá tí ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ wọ́n kà máa fi ṣe ẹ̀yẹ ni pé kí ló kó kalẹ̀ yóò jẹ́ ohun tí ò lè ṣe wákàtí mẹ́rin tí ó sùn yóò sùn náà láàyò tùrù àwọn ẹ̀dá tọ́lọ̀ ń èèyàn nìkan lọ́lọ́run fẹ́ sànù wa lọ́lọ́run ní sàfọ̀mọ́ fún mi àbẹ́mọ̀ ẹ lọ gbogbo bá ọkùnrin àdì pátápátá ọlọ́run ló sẹ́bi fún ẹ̀dá kan ní ẹ̀dá tó dá àyàfi yẹn gbogbo ẹ̀dá tó dá pátápátá ó máa ń lo fíìlù mùtọ́rí hù bọ́ọ̀lù ṣe máa ń lo yusuf yìí ee kílódé yusuf ìyẹn ní pé àwọn kan tiẹ̀ ń ṣe é lọ ni yusuf bíhù lillah òun ti bẹ àwọn ń ṣe lọ́wọ́ ìdúró àmọ́ àwọn kọ́ ọ sẹ́bì pé aláìní kan ṣe ní ọwọ́ náà sórí ire sẹ́bì. àbẹ́ẹ̀rí ni gbogbo àyè tó ti wí sápìs máa rọ bìkan àlà sáfọmọ ọlọ́run rẹ kí ló dé ìwọ náà tàwọn ẹni rẹ níjọba nàbì lọ sí sámà keje ó ní kò sí máàmì mọ́ọ̀mì nkọ́dàmì kò sáàyè téèyàn lè gbẹ́sẹ̀ sí báyìí fi sàmà ìsàbẹ̀ ní sàmà keje ìlà fi ìmọ̀dàkùn àyàfi kí màlẹ́kà kò máa bẹ́ ń bẹ̀ rọ́ọ̀kì òun àwòsàjì orúkú ni àwọn ṣe kí ni o àbúkù láti ọ̀dọ́ náà ti da ibi tó wà nù. wọ́n sàpọ̀ mọ́ ọlọ́ tí kí bá mi báyìí kí ni ṣe o lóòrùn onímọ̀ àgbà bàbá sàlàyé fún wa ọdún tó lè jẹ́ èèyàn sóríire láyé anabi sallallahu alaihi wasallam ó ní àdúnìyà mẹlẹ́húnún mẹlẹ́húnún náà fi hà ó láyé yìí nǹkan sẹ́bi lé mi àti gbogbo tó wà nù rẹ̀ illa zikirallah àyàfi ìrántí ọlọ́run alẹ́gbẹ́dẹ́ ìwọ̀n bá ti sì rántí ọlọ́run bí ìgbà ń fa ìbínú ọlọ́run ni láyà dáàlù lìsànùkà lìsànùkà yìí gbogbo ní tí ó máa tutù níbi kí yóò níbi ìrántí ọlọ. níbi ìmọ̀ ṣàfọ̀mọ́ ọlọ́run ìyẹn ni pé ó wà nù ọrẹ nta tó bá dé pé subhanallah akbar ní sábà bá ń wí nìkẹ́ fi ń bá nílẹ̀ bá ń wí nìkẹ́ fi ń bá kí ni ó sèmi àti ìta nílẹ̀ wí subhanallah àwọn yẹn ti fi ilẹ̀ lẹ́yìn ó kọ́ ńlá ó kọ́ kíni ó kọ́ ńlá wọ́n wá ń wọ́n kọ́ ńlá kí wọ́n gbó kọ́ àlùjànnú lé lọ́wọ́ àwọn àni ó máa ara rẹ̀ kọ̀kọ́ wa máa gbóná ojú wa máa pán yóò wá di pé kò ní wẹ̀ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan irun wa máa ta kókó wọ́n ní sẹ́ẹ̀rí pé tí wù sùúlù ni èékánná wa máa gùn yóò máa dúdú tẹ́ ẹ bá wá rí ojú wa apá ojú wa ní mọ́kò bẹ́ẹ̀ mọ́ torí pé n ti ń fà ẹ́ ó ti kọjá agbára ẹ̀. gbogbo orun mú wa yọ gangan. so kò sí ti máa ń bí torí pé àwọn èèyàn fojú kéré yusuf bẹ́ẹ̀ o wọ́n fojú kéré kí ni ìsàfọ̀mọ́ ọba dẹ́dà tọ́lọ́ ní kò sí tí ń bẹsẹ̀ àfọ̀mọ́ mi ni wọ́n ń ṣe. ẹni bá sì ń sàfọ̀mọ́ gidi irun mú rẹ̀ ò ní yọ ẹ nílé kan rẹ̀ kó le. so torí pé ara rẹ̀ ó rọ̀ torí pé ó ṣe ń táwọn ẹ̀dá orí ilẹ̀ àtẹ̀dá sámọ̀sí kí ni tí wọ́n ń ṣe. bẹ́ẹ̀ àwọn yóò fẹ́ ṣe yẹn so wọ́n fẹ́ fi anábìwá <laughs> Yunus sàrẹ̀ sàrẹ̀ kí lọ́lọ́ mi ń ṣe eh lawa lam yakun min al musabbihin eh lawla lawa lam yakun min al musabbihin ẹgbọ́ o ẹ kò sọ pé tí o bá sínú ẹni tí máa fa sẹ́ kẹlẹ́wì lawa lam yakun min al musabbihin tí ìbá ṣe pé ń sàfọ̀ mẹ́ẹ̀mí ọlọ́run ni lálàbí sàfi bátìní ìlàyọ̀mù yorùbá ìbá máa bẹ́nu ẹ̀jà ní tálíkì àmọ́ èdè ó wá tún kọ́ wa tó bọ́bà dà wá láàmú ó ní ẹjẹ́ tí wọ́n á kọ́ ni ládùúà tí máa ṣe bọ́ọ̀lù ṣe wí la ilaha àbí kíláàbù ṣòbá ánàkà a rí pé kò sí tí máa ń yọ ọlọ́ọ̀bá nínú tó tóbi káfọ́ mọ́ kúrò níbi kí ni orogún kò tó tí máa ń yọ nínú gan nìyẹn gbogbo tí máa ń kó àbáyọ báyàn lórí ilẹ̀ ẹ̀rí pé kí ni mẹ́rin ẹ̀rí tẹ̀sílẹ̀ ìlú لا إله إلا الله العظيم العليم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات ورب الأرض ورب العرش الكريم àdúrà tánàbí lẹ́yìn òní wí lórí ìbànújẹ́ ká gbọ́dọ̀ ṣe kí ni kó dùn ún lórí ẹ̀ so ẹ lọ́wọ́ gbogbo àwọn àdúrà yẹn ẹ rí i pé ìsàfọ̀mọ́ pé kò lórogún òun nìkan ni kò sẹ́ni tí yóò máa ṣe bẹ́ẹ̀ sí tínú lórí ṣe kí tí ò yọ sí yàn kẹlìmọ̀tánì àfihàn alẹ́lẹ́sàn onígbọ́nà méjì ó fúyẹ́ lórí ahọ́n sẹ̀kílà tánì fún ìmìzàn àmọ́ wúwo lórí òṣùwọ̀n habibatani ila rahman ọba àjọkẹ́ ayé ló nífẹ̀ẹ́ sí jùlọ kílọ́rọ̀ pé àti rí tó tóbi ni tí a bá jí kó tó kásùbà kásùbà tó tó tó bá ṣe la ilaha illallah wahdahu la sharika lahu له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا kò lè sọ bọ́ọ̀rùn rẹ̀ kó bá tẹ̀ra ma kọ́ lọ́mọ bíi àbùkátà rẹ̀ subhanallah subhanakala wa hamdiki nashada la ilaha illa anta nasakuka wa natubu ilayk. one two three four one two three four one one two three four five six alas Ya sọlá wàá yọ sọ̀rọ̀ ńlọrọ̀ kàtó akíyọ̀ wáyé mọ́mọ́ kan kúṣẹ́ o ẹ̀ ẹ̀dí àtọ́kù jẹ̀ lákùnrin náà ọ̀fẹ́ náà bisimilayi pápápá. àwé ọ̀ tó dé lónìí àwé ọ̀ tó dé lónìí.